ẹ káalẹ́ ẹ kú àtòwúrọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tẹ́ a mú wá fún yín lédè yorùbá lẹ́kùnrẹ́rẹ́ orílẹ̀-èdè yìí ti sa gbogbo ipá wọn láti máa pèsè mílíọ̀nù kan tọ́nù ìrẹsì láàrin oṣù mẹ́ta tó ń bọ̀ lẹ́yìn àsìkò ọ̀gbẹlẹ̀ fún àwọn àgbẹ̀ lábẹ́ ètò ìdàgbàsókè àgbẹ̀ orílẹ̀-èdè láti ṣe ìdánilójú ààbò oúnjẹ ní orílẹ̀-èdè yìí mínísítà fún ètò ọ̀gbìn àti ètò oúnjẹ aṣòfin Abubakar Kyari ń ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àtúnbẹ̀rẹ̀ alárìíyànjiyàn ń tó mójútó ètò ọ̀gbìn lórílẹ̀ èdè Nàìjíríà ní ilé ìgbìmọ̀ aṣòjúṣòfin mínísítà tún tẹnumọ́ ìdí fún ẹ̀rọ iléeṣẹ́ ọ̀gbìn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọjọ́ pípẹ́ fún ààbò oúnjẹ àyájọ́ ọjọ́ àwọn ẹranko ní igbó ti ọdún 2024 pẹ̀lú àkọ̀rí mímú àwọn èèyàn kójọ papọ̀ pẹ̀lú àgbáyé léyìí tí wọ́n ṣàwárí ìmọ̀ tuntun ti ìgbàlódé ní ìtọ́jú ẹranko inú igbó ní pàtàkì pàtàkì fún ilẹ̀ nàìjíríà àti àwọn ìṣèdúró ti international consortium fún ìdojúkọ àwọn ẹranko àti forest crime analytic toolkit assessment akọ̀ròyìn wa charles alfa jábọ̀ ìròyìn wípé akọ̀ròyìn yìí fi hàn wípé ìdí tó pọ̀ láti tún ìfẹ́ fún ìṣẹ̀dá àti ìmúṣe àwọn òfin lórí ìwà ọ̀daràn ẹranko igbó gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ àyíká àti àwọn alábàáṣepọ̀ wọn ṣe ń ṣe ìrántí ọjọ́ náà ní olú ìlú ilẹ̀ nàìjíríà àbújá àwọn aṣòfin ilẹ̀ nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá tí wọ́n wà nílé ìjọba àpapọ̀ ti gba àwọn onímọ̀ òfin lámọ̀ràn fún àtúpalẹ̀ àti àrísí fún ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ti ọdún 1999 nígbà tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò lórí àtúpalẹ̀ àti àrísí ìwé òfin orílẹ̀-èdè yìí àwọn ọmọ ẹgbẹ́ onímọ̀ òfin tó wà lára ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria wá fọn rere ìgbésẹ̀ àti ìlànà ìròyìn ọ̀ràn sáyé jáde wípé kí wọ́n gbé e yẹ̀wò bóyá ó ṣeé ṣe kí ó wúlò nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ akọ̀ròyìn wa ekemini Williams ni oníròyìn tó bá wọn wà níbẹ̀ wọ́n ti ṣe àpèjúwe ẹ̀kọ́ àgbà gẹ́gẹ́ bí ọ̀nà àti ṣe ìmúyẹ tó dọ́ṣọ̀ fún àwọn ọmọ Nàìjíríà léyìí tí wọ́n rí gẹ́gẹ́ bí ìlànà tó tọ́ àti èyí tó yẹ nípa kíkẹ́kọ̀ọ́ yìí pàápàá jùlọ ọ̀nà tí wọ́n gbà kọ́ tó sì jẹ́ ọ̀nà kan gbòógì láti lè mú ìdàgbàsókè àti àgbéga bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ọ̀nà ẹ̀kọ́ kíkọ́ fún àwọn àgbàlagbà láyé òde òní tó sì jẹ́ ẹ̀kọ́ àgbà tí òde ìsìn jẹ́ nǹkan bàbàrà àti ìrànwọ́ sí ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ òṣèlú wa àti ọ̀nà ìgbé àṣà wa lárugẹ ní orílẹ̀-èdè yìí àti orílẹ̀-èdè ibòmíràn akọ̀ròyìn wa Lánre Gbẹ́nlẹ̀ yìí ni oníròyìn tó bá wà níbẹ̀ kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. àdéhùn rẹ̀ ṣẹ fún àwọn aráàlú lórí bí wọ́n ṣe lè dènà àwọn tí kò lágbára nílẹ̀ nàìjíríà kúrò lọ́wọ́ ewu omíyalé ọ̀gbàráyà ṣọ́ọ̀bù iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ pàjáwìrì ìyẹn nema ti ń ṣiṣẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn UNDHR tí wọ́n sì ṣètò ìlanilọ́yẹ àti ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ márùn-ún lórí ọ̀rọ̀ ìṣàkóso àlàyé àjálù ìyẹn disaster information management ètò ìlanilọ́yẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ yìí jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ kan gbòógì tí ó mú àwọn èèyàn káàkiri nílé iṣẹ́ ìjọba àwọn aládàáni lóríṣiríṣi ó kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún fún ti ipa tí ọ̀rọ̀ omíyalé ọ̀gbàrá ṣọ́ọ̀bù ń dá sílẹ̀ ti ọdún ti ọdún 2024 akọ̀ròyìn wa Ilyasu Ali Yakub ló jábọ̀ ìròyìn yìí níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún tòní ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀. thank you Camode.